ẹni tó bá ní agbára tó ní ìkápọ̀ ọ̀nà àti débẹ̀ eléyìí wọ́n pè ní tàṣí àjẹpẹ́ wọlé lẹ́gbẹ̀ẹ́ àrùn lẹ́sẹ̀ ìjọba bẹ́ẹ̀ mẹ́rin sọ̀kọ́ àìní ìsẹ̀bílẹ̀ eléyìí wọ́n pè ní àmúl mọ̀kọ́sọ̀ àmúl mọ̀kọ́sọ̀ ọ̀rọ̀ tó fẹ̀ tó gbòòrò ṣùgbọ́n tá a là àjẹpẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo èèyàn ṣùgbọ́n ẹni tó bá ń dé kápọ̀ àti lọ. ayà lọsọ lọ́sọ̀ kàti kọ́ra yẹn ní hajj eléyìí ti hàn fún ẹni tí o pé ní òwò ń kọ hajj fi sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ kọ̀tọ́ kéèyàn jalè torí àti lọ hajj kọtọ kéèyàn lọ sí bára torí àti lọ hajj òtítọ kéèyàn lọ máa jókòó sẹni ọ̀nà gómìnà gómìnà kan torí kò lè rìn lọ sí hajj òtítọ kéèyàn wá ní tètèrè nìkan torí kò lè rìn lọ sí hajj mẹ́ni sọ̀tọ́ á ilé yìí ìṣẹ̀lẹ̀ ẹ̀ tó bá lágbára ni. ẹtí ọba lágbára láyò pẹ̀lú ìlúgbọ ọmọdé ìlà òkà ẹrù tẹnì fún olóòrù Ọlọ́run ló dé òrù ẹrù tẹnì fún olóòrù Ọlọ́run ló dé òrù wọn ni sẹbi àná nàásì kẹsìtì bẹẹsì mẹlẹsàkọ àìlẹ ìsẹbí ìlà ẹni tó bá lágbára ni ìwé tí ọ lágbára ìsọ̀ràn ẹ̀ lórí ẹ̀ nínú àwọn olùmọ̀ wọn ní àyà ìkọlọ́tọ́ka sí ọ̀ràn ẹ̀ آية تطلق سيونا يا حج قني وأتم الحج والعمرة لله وأتم الحج والعمرة لله في أكبر حج أتكبر عمرة عن كله أكبر حج عن عمرة كله الصحيح يتوضع بعد في ولله عن الناس حج البيت وإن آية تطلق سيونا يعني حج شوفوا أتم الحج والعمرة لله òun ẹ̀rí ni tọ́tọ́ kàti gbogbo gbẹ́ńtọ́ bá ti lè bẹ̀rẹ̀ hajj ọ̀ràn yẹn ní kọ́ parí ẹ̀ hajj tó bẹ̀rẹ̀ ọ̀ràn yẹn ní ọ̀ràn yẹn ní kọ́ parí ẹ̀ tó rájì àkọ́kọ́ tó kọ́kọ́ sí ẹ̀ sẹ́wọ̀n kó ń lọ ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ní kọ́ parí ẹ̀ kó ní sọ pé ti sú mi káàyò àná ẹ̀fọ́ ọgbọ́dọ̀ parí ẹ̀ hajj tó ń ṣe náfìlà ní tóró ti ti dàkọ́kọ́ náfìlà ní tó ń ṣe ní ọ̀ràn yẹn kọ́ parí ẹ̀ kó sọ pé gbàdúgbò jẹ́ náfìlà wàhálà ẹ̀fọ́ ìmúpadà lọ́lé ájì tó ti bẹ̀rẹ̀ ó bàjẹ́ ọba ìyàwó rẹ̀ lò pọ̀ ájì bàjẹ́ ọ̀ràn yẹn ni kó tún parí rẹ̀ tó ń kó ti bàjẹ́ torí wa àti mọ̀lẹ́jà wọn lè rún rọ́ṣẹ̀ nílà àti hajj àti umra bí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ rẹ̀ kò sí nǹkan tí òkú kọ́mọ parí ẹ̀ ẹ̀yà fẹsẹ̀ máa di lọ́nà tí òde tí òde dé máa kà àlùmọ́ọ̀fọ́ wọn di lọ́nà àbí àlùmọ́ọ̀fẹ́ ẹni tá a rẹ̀ di lọ́nà mọ̀sọ́rù ọ̀sáàdì lọ́nà mọ̀sẹ́rù ààrẹ ti lọ́nà àwọn méjèèjì yẹn àwọn sàhálàlà tó tó di fún adé mọ́ta. tọ́ a sì mà ìdí tá a fi báyà kìtì kọ́ lọ́tọ́ ká sọ́ra yẹn hajj al-amru bil-islam laysa ijaban lil-fi'l. tá a bá ní parí iṣẹ́ yìí ọ̀ràn yẹn ni kò parí rẹ̀ kò túmọ̀ sí pé iṣẹ́ nǹkan ọ̀ràn yẹn ni kò sí ṣùgbọ́n túmọ̀ sí pé tó fi bẹ̀rẹ̀ kọ́ ọ̀ràn yẹn kọ́ parí ẹ̀. bìtẹ̀lì ìgbẹ́ ẹni tó ṣe ṣe hajj tọ́jú náfìlà náà tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ọ̀ràn yẹn kọ́ parí ẹ̀. kí ṣe bẹ́ẹ̀ dìrún irun náfìlà lẹ́yìn tí. ẹ̀ńkí irun náfìlà bàbá yín bá pè é lọ́gbọ́dá náà irun bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ kí ṣe kọ́ ọ̀ràn yẹn kọ́ parí rẹ̀ ó ti parí tó bá wù ọ́ lè tuntun bẹ̀rẹ̀ torí nu náfìlà ni àwẹ̀ náfìlà ni wọn gbọ́ àwọn ẹjọ́ àti mi tọ ẹnìkan wọn sọ kọ wa jẹun sọ̀rọ̀ yẹn kọ parí àwẹ̀ kí sọ̀rọ̀ yẹn tọba wọ ọ lọ parí ẹ tọba sì wọ ò ní parí ẹ àmọ́ hajj àbí ọmọra kọba àtọrọ yẹn kọba àtẹ náfìlà gbogbo tó bá ti bẹ̀rẹ̀ rẹ kọ ọ̀rọ̀ yẹn kọ parí ẹ èèyàn wá ti rí èèyàn rówó tó fi lè dé mákà bóyá bàálù lọ fẹ́ wọ̀ ọkọ̀ tí omi lọ́fẹ́ wọ̀ lọ ọkọ̀ ilẹ̀ lọ́fẹ́ wọ̀ lọ ṣùgbọ́n olóró yóò fún àjẹ lọ tọ́tọ́ pẹ̀lú ọ̀nà lọ́dọ̀ ìmọ̀ máa rẹ̀ wọ́n ní kò burú tọ́ba ní sí ọwọ́ tí ọmọ ẹ̀sìn bí kọ́ máa tún bàtà lọ sí yóò fi padà dé owó bàtà sẹ́yìn owó bàtà tí máa ń tó ṣe kọ́ máa jẹun kọ́dà náà máa lè fi ní tọ́ba jẹ́ pé kò rí bẹ́ẹ̀ tọ́ka bí kọ́ máa kagbe lọ kò burú kọ́ máa kagbe tọ́ka fi ló ń jẹjẹ ní èdè àgbébáwò àwọn olùmọ̀ yóò fi àgbébáwò tó yé torí jẹ tó ọba ti ní tó jẹ tó kò lé. tọ́ mẹ́lí tọ́tọ́ àárín ilé ìdí sẹ́bi ìlà ìjẹ́ tí wọ́n bá báyà sanwó hajj téèyàn ti jẹ́ mọ̀tọ́pẹ́ yà èyí ti mọ̀tọ́pẹ́ ẹni tó bá bá sanwó hajj kò lágbára jùlọ hajj ni òkè sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ kíkọ́ lọ nàmbà fẹ́ni fún òkè tètú láti torí pé kìí sùn lọ lágbára wọn bá sàn yìí wọ́n sì sọ nínú òfin ṣẹ̀ríà bìbázìlì lẹ́yìn láàyè kúrúnà hajj mustapha látàrí pé lómi ìbọn sanwó hajj òní jẹ́ mustapha wọn lọ́dà tó bá jẹ́ pọ́ mi ìyẹn lọ́wọ́ báyà sanwó ń táyì pé yẹn ti di mọ̀tò pé yẹn ti mú o ẹ má bá yẹn san wọ hajj hajj yẹn sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àmọ́ tó bá lọ ó ti tẹ hajj islam lọ ó ti tẹ hajj tó yẹ kó ṣe àmọ́ kìí sọ ló ní ìsìnkọ́ àtó ti lọ ìyẹn ní tó bá yarí fún wọn lọ tọ́ta tíkẹ́tì fẹ́ lómi tọ́lọ owó rẹ̀ ra oúnjẹ lé sákọ̀ọ́sẹ̀ lọ ọ̀sẹ̀ lọ. ṣùgbọ́n tó bá yẹ kó mọ lọ́ba bàbá rẹ̀ sanwó kọ́ apákan nínú àwọn olùmọ̀ wọn ní kò burú kéèyàn ọlọ èyàn ti di mùsùlùmí nítorí pé ọmọ yín inú sí ọwọ́ yín anabi sallallahu alaihi wa sallam wọn ní inna awladakum min kasbikum fakulu min kasbikum àwọn ọmọ yín inú sí ọwọ́ yín ni wọn wà ẹ máa jẹ nínú sí ọwọ́ yín àti tọmọ bàbá yìí àwọn hajj kò sí àtọ̀ láàrin àárín pé èèyàn náà lè ẹ̀sán àti kọ̀mọ́ báyìí eléyìí lápá kan náà wọ́n lọ sọ. wọ́n sì ní wọ̀lẹ̀ ẹ̀nà kò lẹ́ẹ̀mẹ́nà ti bẹ́sílẹ̀ ébè kò sí rè fún tọ́mọ lè rí ṣe sí bàbá rẹ̀ pé bébí wọn bá yín náwó mọ́ta tẹ́ kó tó wí lẹ́sẹ̀ kí yóò ti palẹ̀ ní àtọ́ òkè òkè lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn míì nínú àwọn olùmọ̀wọ́n ní rákàrà ọ kọ́tà tó bá dé pọ́ ọmọ lọ́ba bàbá san káàdì yẹn sọ̀rọ̀ yẹn lórí bàbá àmọ́ tó bá lọ ọlọ́wọ́ gbà. wọ́n ní torí kí ni wọ́n ní ẹ̀rú gbà wọn kọ́ mẹ́jẹ ké gbà sí ọmọ yẹn tó bá bá bàbá san owó mẹ́ta tán kọ́ ọmọ wa pé kọ́dún wọ̀ fẹ́ yìí mo ti san ìwọ bàbá mi fún un kò lẹ́sọ̀ fún mi dáadáa mi sì máa ẹ̀yin sì mọ̀ pé irú rẹ̀ ń tẹ̀lé láyé náà ní owó àti àmọ́ ṣeré ni mọ̀ sí five hundred thousand fún yín ẹ̀tún àmì kó wa owó kí ẹ ẹ sọ́ra wọn. àwọn olùdókè lẹ́ẹ̀kì mi lẹ́sẹ̀ ẹ̀fọn ọ̀nà òde wọ́n ní torí ìfẹ́ wélé wọn láwọn ò lè fi kí èèyàn gbà gbogbo wọn bá ti jẹ́ kòkòrò fẹ́nìkan bá bọ̀ sanwó mọ́tà tó bá fẹ́ olè lọ tó bá ti fẹ́ olè fowó rẹ̀ kó o kó dáa kó o fi jẹun kòkòrò hajj hajj mélòó ẹ̀mí ló lọ́nà sí hajj lọ́rùn ẹ̀ lórí wa nù gbèsè ayé wa ẹ̀kan nì kò pé méjì gẹ́gẹ́ bí wọ́n nínú àti ìtòkùn rẹ́gí láti ọ̀dọ̀ àkókò rẹ́yìn rọ̀bí ńlá ọ̀hún. wọ́n lọ́nà bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ wọ́n bá wa sọ̀rọ̀ kọ̀kọ́ wọ́n wá sọ pé ayé hàn náà ẹ̀yin ẹ̀yàn قد فرض عليكم الحج فحجوا بجد أدي الحج لنا نبيل لي أي عبر في إيه فقال رجل أن كوا طيبين أقول عام يا رسول الله في لطوط لا ما يعني أقول عام يا رسول الله في لطوط لا يعني. ما سيهاتي زي ما قال لي كان كذا ما فيه فقال له سيهاتي لنا يا نبيل ọyẹ ẹbẹ̀rẹ̀ títí hajj òun á rí pé الله ṣá ẹ wọ anásùlá ìṣẹ̀lẹ̀ ṣé ọdọọdún làwọn àṣẹ ni àbí ó فسكت رسول الله صلى الله عليه وآله وسلم حتى قال ثلاثة أنا بذاك تتون بيري بيري لا لا فقال رسول الله صلى الله عليه وآله وسلم النبي وكاتب لكم أبوات بيتي law qultu na'am la wajabat tí mo bá fi lè sọ pé bẹ́ẹ̀ ni ọba ti ọ̀nà yẹn ọdọọdún wà lẹ́nu sábà àtọ̀ ẹ̀ sì ní lè ṣe subhanallah tí mo bá fi lè sọ pé bẹ́ẹ̀ ni ọba ti ọ̀nà yẹn ọdọọdún tí mo bá ti sọ pé bẹ́ẹ̀ tó di ọ̀nà yẹn ọdọọdún ẹ̀ bá ti lè ṣe lẹ́yìn náà lànà bí wàá sọ pé zẹrúni máa sára tó kọ ọ ẹfì mi lẹ má yọ mi lẹ́nu lórí ntí sọ ntí bá ti sọ ẹ má ti béèrè parí ẹ máa dákẹ́ fẹ ìnàmà hàlẹkẹ nàìjíríà kọbìlẹkùn ìkẹsìrẹ ti sùn ààrẹ ọkọ béèrè àwọn tó síwájú yìí ló kó pàǹgbà wọn wọ́n ti náà fún un máa ń bí ẹ àti yíyapa wọn sáwọn ànábì wọn wa idha amartukum bi shay torí náà tí mo bá pa yín láti kíkẹ́ ẹsẹ̀ kankan fásitì omi ìgbọ́n máa kọ́ pàṣẹ tí mo bá tẹ́ bá lágbára kẹ́sẹ̀ mẹ́wò. wa idha nahaytukum an shay tí mo bá ti pọ̀ kankan fún yín padà rò ẹ̀pá ti pátápátá. eléyìí ló fi hàn wá pẹ́ kánú gbèsè ayé ìlàjì jọ́ra yẹn. èwo wá lọ ìjọba kọ́kọ́ sí i èdè yẹn kọ́kọ́ sí ọ lọ́rọ̀ yẹn gbogbo àti níjọba tó ti náà fi là tòbó lóbi wá ní ẹgbẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú tiwa lónìí nǹkan bá àríwá ni pé a ah, gbébi àràbà gbogbo ẹsẹ̀ tí wọ́n tò tí ọba ti lọ lọ́dún kan ìrònú ọba gbogbo ará àdúgbò náà fẹ́ẹ́ ṣe láti gbogbo ẹ lọ́lọ́bẹ̀ yìí náà fẹ́ẹ́ rọ̀ pé pamọ́ nìkan ẹ̀yọ̀ kan ìlọrin ẹ̀ gbogbo yòókù tá a bá fi fi ń kọ́ náà sí la. torí ìdí eléyìí ẹni tó ti lọ rí ọlọ́run pa ẹni tí ò tí ì lọ ọlọ́run bó ti rọrùn láti lọ tọ́ba wa lọ ọlọ́run bó ti orí iṣẹ́ náà ṣe ọlọ́run bó ti ṣe ní iṣẹ́ tí a ṣe tá a tẹ́wọ́ gbà. torí ẹ̀ wọ́n lè ní ẹgbẹ́ àná náà ṣe hajjul bayti man istata'a ilayhi sabila bí ọlọ́run bá ti hajj ó sì lọ́nà lórí àmì sẹ́ni tó bá ní kápá ọ̀nà àti lọ. àwọn àdìsí kan wá wípé àlẹ́sọ̀tọ́ àhán èyí yẹ sẹ́ẹ̀dù ọ̀rọ̀ àmìlà wípé kápá òun náà ní ká ní dáa lè gùn dán onírọ̀ àmìlà káàkiri tó ní dáa ìpèsè ní táà máa lò táà máa jẹ ṣùgbọ́n gbogbo àwọn àdìsí kò sí ìtọ́fẹsẹ̀ nínú torí àìsètò àhán oní ẹ̀ẹ́dẹ́kápá mọ́tòlápá gbogbo kápá ní ẹ̀ bá tẹ̀sí ìmọ̀ pé náà yóò di kí n ò lè dé àjì torí ẹ̀sọ́ wa mọ́tà ọmọ bùkátà ndí òkun bóyá kan kò tẹ̀ bùkátà oúnjẹ tó ṣùgbọ́n ẹni tí òun bọ̀ láti jìnnà jìnnà ẹlòmíì tiẹ̀ ndí òkun ní bùkátà bùkátà oúnjẹ ẹlòmíì oúnjẹ ní bùkátà kò bùkátà tí ó kùn ní tí yẹn bá sá lágbára lórí rẹ̀ tí yẹn bá ti lágbára ti fi hajj kọlọ fi hajj kọlọ wọn balẹ̀. ìjẹ́sílẹ̀ ìgbà yé wa á rí i pé hajj tọ́jú ẹ̀kan lọ́dún ẹ̀kan lòmí ti ayé wa yìí báyìí oríṣiríṣi ìyànjú ìnìjọba ń gbà ní Saudi láti mú kí ti hajj kó túnbọ̀ rọrùn wọn kò fi lọ sí hajj nísìn láti pè yẹn bí three million three million ó ti ń díẹ̀ ló máa lọ sí hajj lọ́dọọdún ẹ̀yin náà wo kàába ẹ wo àyè tó wà láyìíká kàába ó ti ti máa téèyàn three million sọ̀rọ̀ àwọn àti kọ̀wá àkùlẹ̀ kan náà tẹ̀mọ̀ kí kò ní rọrùn kò ní rọrùn bọ̀. eléyìí ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ bí ká fúnra ẹni pa bí ká tẹ̀yàn pa lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan tí máa ṣẹlẹ̀ ìjọba ń gbìyànjú ṣùgbọ́n ìyànjú yìí kò lè hàn bí káwọn èèyàn fún ọ̀ràn lọ́wọ́ torí ẹ̀ lọ́dún yìí wọ́n gbé òfin kan jáde òfin yìí wọ́n ti lò pẹ̀lú Saudi tòṣùmọ́ ìṣòwò fẹ́ fi kárí ẹni tí máa ń bọ̀ látòkè òfin yìí ni gbé láàrin ọdún márùn márùn ìní wọn tó tún fún yẹn fíìsà tí yẹn máa lọ àti lọ́dún tó kọjá ó lè gbà tọ́dún márùn bá pé kó tó tún rí fíìsà gbà tẹlifíìnì international passport ni wọ́n lò gbàtà tí kọ́kọ́ lo international passport wọ́n tún láti gbogbo country ètò Nàìjíríà nìkan gbogbo kọ́ńtì àgbáyé ní ti kékeré ṣe passport test especially torí hajj wọn mọ̀ mọ́ wọn international passport ẹsùn àti international passport èèyàn tó máa rẹ̀ ẹ́ ní rẹ̀ láwọn àdó tó lókun sẹ́nu sí nàìjíríà nígbà míì èèyàn ò ní passport ló tún lọ gbà míì lẹ́yìn tó rúbí ní tìmọ́tì àti lẹ́sìn kò tó pé kí n má ṣe lọ́dún yìí nítorí káwọn lọ pààrọ̀ passport tòyọ́sọ̀rọ̀ àpààrọ̀ kankan ló kọ́ ìwé ìkọ́tọ́ jẹ́ lọ lọ́dún tó kọjá Mukhtar Adéyìnọlá Mahmoud níbi ọ̀ àmọ́jẹ́ Mukhtar Mahmoud Adéyìnọlá ti kó bí adúgbò mẹ́rin gbàtà bá ti kọ̀mpútà ó ní ọ̀tọ̀ tẹ̀lé ìdẹ́sì adéyọ̀lá àmì ọ̀tọ̀ lélẹ̀. tó bá tó wọn ló lófin àà ah, o ti gbà kan náà o ti ẹ̀yìn ọdún márùn ká tó bọ̀ ẹ̀yìn rẹ̀ o náà láti fún kéèdì déètì tó tún dìgbà báyìí o tó tán nígbà bá pọ́dún mẹ́wàá ló tó gba pálí mi. tó à ń bùkátà láti jẹ́ ká àná ràn wọ́n lọ́wọ́ lórí ìkàrà ẹ̀ kíkẹ́ ìkan láàrin ọdún márùn wọ́n ti ń lo òfin yẹn ti pẹ́ nù sàódì ẹni tó wà nù sàódì ẹ̀kan láàrin ọdún márùn kọ́dà fún wa mẹ́dínà kó o tẹ́ ọdún tó lọ mẹ́kà ó di lẹ́yìn ọdún márùn so bó tilẹ̀ jẹ́ pé ọgbọ́n àwọn nàìjíríà náà nígbà lóko tó ń lò lọ́nà á lọ náà ni <laughs> so pé àwa wà ní madina à ń lọ sí àjì à lọ gbogbo ọ̀nà kálukọ́ wà àwọn kẹlẹ́ wa wà ní ọmọ ẹ̀dú àwọn náà fẹ́ ẹni táwọn fẹ́ gbé ẹni tí ò ní ìwé àjì ẹni tí ìjọba ò tí ì fún ìwé àjì àwọn làwọn fẹ́ kó dé mọ́kà tó bá yẹ kó sáfìrì à ìdí mọ́tò wa máa gbé yẹn dé mọ́kà òun á sọ pé wọ́n gba one twenty rìal tẹ́ ẹ̀ bá ti fi rí ká bàbá ẹ̀ gbọ́dọ̀ sanwó lọ́sọ́lá alágbára kẹsìlá ó yá tó torí délé ní ìsìnkú tí wọ́n ṣe ẹ̀jẹ̀ káwọn náà ràn wọ́n lọ́wọ́ ìdí ni pé ìgbà tó wà ó ti ti wà láti kí majority ẹ̀ ti lọ àti lọ́dọọdún àti lọ lọ́dọọdún nípa àti lọ lọ́dọọdún ní ọdún òbí sílẹ̀ gbà tán. àwọn ní lọ kódà wọn ti máa ra àgáàjì sáré ti fi ilẹ̀ fún un ó fi kó tọrọkọ bọ̀ sí ẹ̀jọ́ tán wọ́n lò ó tán. ìgbà tí àwọn eléyìí tí ayọ̀ bá gbà wọn mọ́ sẹ́wọ̀n pé àwọn ayọ̀ náà táwọn fẹ́ lọ sí hajj yóò rọ̀ wọ́n lọ́rùn láti lọ. torí ti eléyìí báyìí ẹ̀jẹ̀ àtàgbára láti ran ìjọba yìí lọ́wọ́ lórí nǹkan tí wọ́n ṣe ò kìí ṣe píkíníkì torí di eléyìí báyìí eléyìí fi hàn wá ibi tá a tún sí náà nìlò ní àyà yẹn tó ìdájì rẹ láti fẹsẹ̀ ìdájì ń bọ̀ wọ́n lè lé ẹ̀yìn alẹ́ náà sí hijr bẹ́ẹ̀sì mẹ́ni tọ́tọ́ àìlẹ́ ilé bẹ́bí ìlà ẹni tó ti lọ hajj ọlọ́run gbà lẹ́sẹ̀ ẹni tó ti lọ ọlọ́run tó ti rọrùn ẹni tó ti lọ rí tó tún sí ọ̀nà tó lọ́ wọ́n oh, tún bá ní bèrè. Aleykum salaam. Aleykum Kótó di pé náà kótó di. Naam. Ọ̀rọ̀ kan lọ sí ẹjọ́ lórí kan. Ìbéèrè pé fáwọn èèyàn láti máa jọ́sìn òun náà ní kàába ìgbà tá a ti ti mà ike gẹ́gẹ́ bíi tá a ti sọ ṣáájú fún anabi ibrahim aleyhi salam àwọn ni wọ́n kọ́ kàába táwọn anabi tó wá síwájú anabi ibrahim aleyhi salam àwọn ò nílé ìjọsìn kátà ti ń àbí